ìgbà ni wọ́n tẹ̀lé ọlọ́run jẹ́ ìjáde lé lórí pé wọ́n sọ fún ọ̀gbọ́n wọ́n pè ọ̀gbà gbogbo ẹni ká máa sọ̀rọ̀ ká máa pèèyàn ẹ̀sùn mẹ́tò ń yẹ̀sẹ̀ bá ń pèèyàn wọ́n á tó níbi fẹ́ràn búyàn èyí wọ́n á sì ní ìgbòjú pé ẹ fàlàyé sí ìdòdò lọ láì búyàn ẹ bá ti láníyàn pé ló wọ́n máa bú ọlọ́run jẹ́ kọ́rọ̀ ọ̀dọ̀ ọ̀pá lọ́gbà àwọn èèyàn ẹ náà ṣe ní ìṣàpèjúwe lórí ìjọba ti ṣe ìṣàpèjúwe ẹgbẹ́ ìṣàpèjúwe yà ṣé wàá ti parí ọ̀tà tó fẹ́ máa ní apá àti omi lọ bí òun bàbá rẹ̀ kan àti dọ́kítà òun gbàtẹ̀lẹ̀ láyé ìtọ́jú àgbẹ̀rí ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lọ́mọ fún bàbá rẹ̀ lọ́wọ́ àkókò bàbá rẹ̀ wọ̀ náà ní ọ̀rọ̀ àgbà ní ìlú náà kọ́ ẹ má tẹ̀ ní kẹ́kẹ́ pé ìgbà sọ̀rọ̀ ẹ̀ ló ṣàpèjúwe ayé àbáyé ti fojú hàn àdé ti fojú hàn ẹ má sọ sọ́kọ àbúté àti ìgbẹ́lẹ̀ ẹ̀ ti fojú hàn ètò àkọọ́lẹ̀ tó wà láti ẹja wà ṣe ẹlẹ́ẹ̀kẹ́ni ẹja máa fi ọlọ́ báyìí bá tún bí àbùkù báyìí lọ tọ́wọ́ máa fẹ́ dé ọ láàrẹ̀ dé láàrin kan sákà orúkà lọ́mọ òjì padà ní ìlú ọmọ ọgbà ìgbà. àyùkọ ẹ̀sọ̀ là ó tún ta ibà ń bọ̀ nígbà àgbáyé àti ìgbàlọ́ ọ̀yọ̀ ó lọ́mọ ìyá ọmọ àfẹ̀sẹ̀ ń bèrè pé àwọn ti máa fi ọlọ́run tó pé ká má gbogbo àwọn sọ̀rọ̀ ọlọ́run tó làwọn ìgbàgbọ́ ti fún ìsáàmù yìí látara wa tó sì bá agbèjà títí dòní ọlọ́run padà bẹ̀ ọlọ́run padà ti bá a fẹ́ ìsáàmù tó gbogbo ẹ̀ ti mẹ́la yé bá a ta àwọn gbogbo gbogbo kẹsìrì ayé bí a gbára rẹ̀ ń ta padà tó dọ̀ mùsùlùmí gbàgbà kúlọ̀ sọ̀rọ̀ kẹsìrì sínú kẹsìrì kulẹ̀ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan náà lè ṣe àwọn ọ̀tá wa tó ìrọ̀lú táyé fa kòtò ìrọ̀lú kàlùjámọ̀ fa yá gbádùn àyíká gbádùn lọ́rùn kálíkẹ̀ láyé kárí lọ́rùn kálíkẹ̀ olú rẹ̀ láyé kárí lọ́rùn jámọ̀ ìdí ẹ̀kú rẹ̀ nínú ọ̀rọ̀ náà ti kárí gbogbo wa gbogbo ẹni títẹ̀ tó rọrùn báyìí lóde òde ìṣòro gbogbo ẹni títẹ̀ tó rọrùn lọ́ba àkọ́dé ọ̀rọ̀ ọ̀la agbára àti tóbìrì ọlọ́run àwọn bàbá wa imam àti gbogbo àwọn bàbá wa tó ń bẹ ní kálẹ̀ àtàwọn fẹ́ tó lọ́wọ́ wà níbi tó di ọkọ̀ tẹ̀lẹ̀ tí wọ́n fi tí ń bí ọlọ́ba àtàlẹ́ tó ń gbọ́n àtàlẹ́ ara fún wọn àpàdà fún ìjọ ọ̀fẹ́ wọn kàdá bọ́ lọ́kùnjọ òkú rẹ gbogbo tó ń fẹ́ lọ́wọ́ wọn ṣe fún wọn ìdí wọn fẹ́ lọ́jọ́ ọ̀fẹ́ fún wọn bá ń fẹ́rẹ́ fún wọn tó bẹ́ẹ̀ kárí gbogbo àwọn ọmọ wọn náà bá ń bẹ́ ńlẹ̀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 ربما أفد علينا صبرا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رحيم جنات من الأبرار يا عزيز يا جبار يا رب العالمين وارزقنا عند الموت بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون